gbẹ́mi sórí bí gèlè no gbẹ́mi sórí bí wig no gèlè àti wig èwo ló wọ́n jù <laughs> wọ́n gbé àṣà gbẹ́mi sórí kò gbẹ́mi sórí you know kò kẹ́mi kò gẹ̀mí ẹ̀ mò ń sọ fún wọn my my my one and only lover you know gbẹ́mi sórí kò kẹ́mi torí pé nǹkan ẹlẹgẹ́ ni Bimbo Badmus lórí ètò Miliki Express lọ́sẹ̀ yàtọ̀ sábà bá abala ìròyìn ìdárayá tí wọ́n bá ṣe máa ń ṣe àṣìlè e happen àṣìlè e hot ẹ wo lọ́sẹ̀ yìí àwọn nǹkan ṣẹlẹ̀ hmm àwọn kan á pùn ó ṣẹlẹ̀ mo wí bẹ́ẹ̀ ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ mi pé àwọn nǹkan kan ń lọ nǹkan ṣe tó yẹ pé ta bá ní ká máa fẹnu sọ hmm, wọn ní bí ìbọn sí láìkí àmẹ̀bọ̀ ju òfófó èké ni ẹ tí màá ṣe fòfó náà <laughs> tí màá ṣe àmẹ̀bọ̀ iṣẹ́ kí ni mo wà tèmi ni pé kí n máa máa fẹ̀yìn tèmi ẹ̀yin lólùfẹ́ mi ní ohun tó ń ṣẹlẹ̀ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa kò kí n ṣe ọ̀rọ̀ èké o mi kì í ṣèké àmọ́ ẹ pé ó máa láwọn nǹkan tó yẹ pé ó ń ṣẹlẹ̀ ní kọ́nà ní kọ̀rọ̀ tẹ́yìn tí ẹ mọ̀ sí tí ẹ̀ka yẹ mọ̀ nípa Favorite artist tàbí sẹ́lẹ̀bù yín pé ah, àwọn kan máa ní àsẹ́lẹ̀bù mi eh, she can't do wrong àwọn olóyìnbó he can't do wrong eh, lóòótọ́ kò sẹ́ni tó pé tọ́ bí mo ṣe máa ń sọ àmọ́ nínú àwọn rọ́ǹgì tí wọ́n ń dù yẹn náà ká máa mú ẹ̀kọ́ kan tàbí ọgbọ́n nínú ẹ̀ ìròyìn ìdárayá òun láti gbọ́ tán yẹn ọlọ́mọge Oscar ee ee ee Allen Avenue nílé hmm, má jẹ́ nǹkan tán ọgbà ẹ̀ lọ́wọ́ sọ pé bímbò yẹn kan ní bímbò ń gbà hmm, tẹ́ni ló kọrin mo dẹ̀ bá gbé chorus ẹ̀ bó ṣe kọ́ àìpẹ́tẹ́ ní ó jẹ́ ní tó yẹ pé ọlọ́run dá ọmọ náà ó dá pẹ̀lú ẹ̀bùn oríṣiríṣi bó ṣe jẹ́ pé láwọn ọgbà míì yóò act pé okay mo lè act actor ni mí ó tún máa ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá lárugẹ nínú àwọn tó bá ń kọ tó bá kọrin gẹ̀ẹ́sì tó bá tẹ̀ fi èdè gẹ̀ẹ́sì fi kọrin yóò fi èdè abínibí ìyẹn èdè yorùbá yóò fi sínú orin ẹ̀ tẹ́ni ó jẹ́ kan lára àwọn ọ̀dọ́mọdé obìnrin tó yẹ pé wọ́n ń kọ orin tó ń gbé àṣà àti ilẹ̀ wa ní àrògé abatara báyìí abala campus cheese ní ọ̀sẹ̀ tó kọjá sọ̀rọ̀ nípa àǹfààní àti àléébù tó wà nínú pé èèyàn ń jẹ́ ọmọ iléèwé tán ìyẹn full time student àti àwọn tó yẹ pé wọ́n ń ṣe papọ̀ pẹ̀lú ohun mìíràn tí wọ́n ń ṣe ìyẹn part time student ẹ̀ mo dẹ̀ fún wa ní àǹfààní kọ̀ọ̀kan ti méjèèjì ní ọ̀sẹ̀ yìí ẹ̀ màá tún fún wa ní àǹfààní kọ̀ọ̀kan àti àléébù kọ̀ọ̀kan ìyẹn disadvantages pé èèyàn jẹ́ full time student ara àwọn àlébù pé èèyàn jẹ́ part time student òun ni pé kò ní sí àyè tó láti sọ pé èèyàn ń mọ ohun tí wọ́n ń kọ́yàn yẹn ni pé èèyàn concentrate like èèyàn mọ gbogbo ohun tí wọ́n ń kọ́yàn tán torí pé distractions máa wà ẹ̀wọ̀n tó pò wà ní class òun ni bóyá fẹ́ padà síbi iṣẹ́ pé six o'clock n gbọ́dọ̀ kúrò ní class kí n lè lọ resume kí n ṣe night mọ́jú night bá ṣe mọ́jú náà wàá ti máa ronú bí o ṣe ń lọ sí school so nígbà míì ọkàn wa kò ní sí lọ́nà kan torí pé àwọn máa ronú bówó ṣe máa wọlé ibi tó wo skul ti ń bọ̀ àti ìná àti bí a ṣe máa ka ìwé alébù pé a tún wá jẹ́ akẹ́kọ̀ọ́ tí ó ká tí ó wà nílé ẹ̀kọ́ tán yẹn full time student náà ohun tún ni pé ní ọ̀pọ̀ ọ̀gbà míì àti máa lóòótọ́ àyè máa wà láti ka gbogbo ìwé tán àmọ́ láwọn kọ̀ọ̀kan tí òyìnbó ń pè ní experience èyí tó jẹ́ wípé nígbà míì ẹ mọ̀ pé gbogbo ọjọ́ ayé wa la fi wà ní school pé òkè full time à ń gbélẹ̀kọ́ gíga à ń kàwé kò ní sí experience tó láti sọ pé òkè èèyàn ń jáde o láti lọ fi mọ̀ nípa ohun tí èèyàn ń ṣe yẹn ni pé kò ní sí practical kò ní sí enough practicals láti lè òkè for example àwọn àwọn tó yẹ pé engineering student tó jẹ́ pé bí ọlọ́dún márùn-ún ọdún mẹ́fà ní school kò sí àyè tó fún wọn láti jáde lọ sí site àbórí field láti mọ ohun tí wọ́n ń ṣe àmọ́ fún àwọn part-time student míì ó lè máa ṣe course tí ó ń ṣe yẹn kó dẹ̀ tún sì máa ṣe iṣẹ́ tí ó jọ mọ́ ohun tí ó ń ṣe èyí ti fún ní àwọn experience tí ó pọ̀ jàǹtìrẹrẹ kí wọ́n fún yín ní àwọn àǹfààní kọ̀ọ̀kan fún pé èèyàn jẹ́ part-time student àti full-time student àǹfààní full-time part-time student náà tún ni wípé ó máa ní àǹfààní ayé máa gbà ẹ́ láti lè ṣe ohun tí ó bá mú ẹ àti wípé owó tí à ń sọ yìí náà yóò tún wà ẹ̀yìn ó wà àmọ́ àléébù títí owó náà ni pé ètò ẹ̀kọ́ part-time ó ń wọ́n lọ́pọ̀lọpọ̀ ju full time student lọ èyí tó tún jẹ́ bí àléébù tí ó wà ní àpé à ń ṣe part time then full time student náà àǹfààní bẹ̀ ni pé mo ti sọ lẹ́kọ̀ọ́ pé àyè máa gbà wá láti lè kọjú mọ́ ìwé láì sí distractions kọ̀ọ̀kan àmọ́ àléébù tó tún wá wà ń bẹ̀ ni wípé ẹ̀ tí a bá parí ilé ẹ̀kọ́ gíga ẹ̀ lóòótọ́ ẹ̀ iṣẹ́ máa iṣẹ́ lè wá ní kíákíá àmọ́ experience tí ó yẹ kí a ní nípa ìṣẹ̀yẹ practical experience ó lè máa ṣe pé nígbà míì tó bá parí school wọ́n tún lọ kọ́kọ́ kọ́ ìyẹn lọ́tọ̀ ni. ẹ wò kọjú ọ̀nà ní ti abala campus gist ọ̀sẹ̀ yìí ṣé fútbọ́lá rẹ̀ tó ń gba bọ́ọ̀lù kiri pẹ̀lẹ́ fútbọ́lá tẹ̀lé skúpà wo bá fi act tèmi gbá bọ́ọ̀lù tọ́ndá tọ́ndá tọ́ndá wọ́n jẹ́ kí n pè tán. ẹ̀yin tí mo lérò pé ẹ gbádùn ohun tí a mú wa fún wa lọ́sẹ̀ yìí ní orí ètò Miliki Express ohun mi kì í ṣe máa fún wa láwọn kókó tí ó pọ̀ àmọ́ àrí ọjọ́ musu lókun mo wá tún gbàdúrà fún wa lẹ́ẹ̀kan sí wípé ogun tí a bá ń ṣe ọlọ́run á fi èrè àti àlùbáríkà sí iṣẹ́ wa. eré ni káwọn ṣe torí pé rere báyìí òun ni ó tọ́ tá a bá ṣe rere a mọ̀ pé orí àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ wa báyìí náà ni rere yóò ti hàn wáyé pé kárọ̀ ló mọ̀ ṣe tó bá ṣe ìka náà kó rántí pé orí àwọn ọmọ àtọmọmọ náà ni wọ́n ti kẹ́sùn ẹ̀ torí pé ohun tá a bá ṣe sílẹ̀ nísìn náà ni àwọn tí ó ń bọ̀ lẹ́yìn wa náà ni wọ́n máa kó èrè ẹ̀. orúkọ tèmi ò yí padà Bimbo Badmus aka Queen Madiva alóyinlóhun multi talented Madiva sexy ọmọge tó wà talented ló ti kọ ètò tèmi káfíńrayọ̀ ìdùnnú pàdé ní ọ̀sẹ̀ ire o.